أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار آه، أدعو قف ولو وضع أطروا صلاة النبي ومحمد gbogbo àwọn ara ilé ànábì àwọn sàhábà rẹ̀ lẹ́ni tí ó ń tẹ̀lé ìlànà ànábì abẹ́lẹ́wà kó fi tẹ́tí àtọ́rọ̀ yìí kó fi kárí wọn. sọ̀rọ̀ pàwọ́ tí à ń pèsè orí nọ́mbà stúdíò ní àsìkò yìí ká ṣe sùúrù náà sọ tó bá tó àsìkò yìí nílà sọ àwọn ọ̀rọ̀ tí mò ń bá lọ so òní ni rọ̀mbọ́ọ̀nù di ogún àti ẹ̀yọ̀ kan so abẹ́lọ́run fún ẹni tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó bá wa ṣánlẹ́sàn rẹ̀ kó dúpẹ́ fún gbogbo àṣírí rẹ̀ kó fi ṣọ́ rẹ̀ sọ àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀ gbogbo àwọn tí àwọn gbọ́ ètò yìí akéra ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ètí afẹ́gbéyàwó nínú àwọn alhukuk àwọn ẹ̀tọ́ tí à ń gbé yẹ̀wò lórí ọ̀rẹ́ ṣàlàyé pé ẹ̀tọ́ ọ̀pọ̀ nínú Islam so àkọ́kọ́ ẹ̀tọ́ ni ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba bákan náà ẹ̀tọ́ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀tọ́ àwọn òbí wa méjèèjì bákan náà ẹ̀tọ́ àwọn àfa ẹ̀sìn so ní òní a fẹ́ wo ẹ̀tọ́ ọkọ àti ìyàwó òun ń pè ní haqqu zawjayn ẹ̀tọ́ tí ọkọ ní tí àwọn afábá ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn mọ̀ pín sí ọ̀nà mẹ́ta àwọn ẹ̀tọ́ kan tó ṣe pé àtọkọ àti ìyàwó huququl mushtaraka al-huquq al-mushtaraka àwọn ẹ̀tọ́ tó ṣe pé ọkọ àti ìyàwó ni wọ́n jọ ní bákan náà huma sawa fi hadhihi al-huquq gbogbo àmì ìyìnlẹ́jọ lẹ́tọ̀ yẹn so ìkan wọn bẹ tó ṣe pé haqqu zawj ala zawja ẹ̀tọ́ tí ọkọ tó ní tíyàwó gbọdọ̀ fún ọkọ rẹ̀ bákan náà haqqu zawja ala ẹ̀tọ́ tí ìyàwó náà tó gbọdọ̀ fún tí ọkọ gbọdọ̀ fún ìyàwó rẹ̀ tó ó ti pín sọ́nà mẹ́ta báwọn èyí tí wọ́n jọ fún wọ́n gbọ́jọ wọ́n jọ ní ẹ̀tọ́ tó fámìlì náà jọ ní ẹ̀tọ́ sí i tó mùsítáràkà ni ọ̀kan nu èkejì ní tọkọ tí ó fún ìyàwó ìkẹta ni èyí tí ìyàwó tí ó fún ọkọ rẹ̀ tó àwọn èyí ni à ń pè ní ìkókó àgbàwòjẹ́yìn náà tí a bá ń sọ pé ọkọ àti ìyàwó tí lárúbá máa ń pè ní azawjain ọkọ àti ìyàwó ní ń jẹ́ báwọn tó kí a tó lè sọ pé lágbájá yìí ọkọ àti ìyàwó ni wọ́n lẹ́bùdàn nínú akidin sahihin wọ́n gbọ́dọ̀ ní ìdàpọ̀ mímá ẹnìkan gbọ́dọ̀ ní oyìgì wọn làwọn pè ní oyìgì síso tí wọ́n gbọ́dọ̀ ṣẹlẹ̀ so kò lẹ́tọ̀ọ́ kí wọ́n máa pe ẹnìkan ní ìyàwó ẹnìkan àbí ọkọ ẹnìkan láì sí ti ń jẹ́ òyìgì níbẹ̀ kódà Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yé wa wípé kódà àwọn nǹkan táyé fi ṣàwàdà ni àwọn kankan bẹ táyé máa fi ṣàwàdà tó ṣe pé ẹni àti ìyẹn ń ṣàwàdà àwọn àtàkì ṣàwàdà tí ẹ bá lóun síríọ́sì ìyẹn síríọ́sì náà ni tó bá ń sọ pẹ̀lú pé o mú ní pàtàkì pàtàkì náà ní jẹ́ tó bá sọ pé òun ṣàwàdà pàtàkì náà ní jẹ́ ọ̀dọ̀ ọba tó lára àwọn nǹkan yẹn òun náà ni ìyàwó fífẹ́ àbí ọkọ níní èyí pé ẹnìkan ní ìyàwó lágbájá àbí ọkọ lágbájá láì ṣe pé ìsopọ̀ mímọ́ ẹni pé act nìka wọ́n ti ṣó ìgì ara wọn so àìsàn bẹ kódà ìyìn ṣàwàdà wípé ń fi hàn kọ́ wa ní ìrímọ̀ ń ṣàwàdà nípa nínú Islam lẹ́yìn sallallahu alaihi wasallam ló pé a kì í ṣàwàdà pẹ̀lú pé màá fẹ́ ọ a kì í ṣàwàdà pẹ̀lú pé màá bù wọn ní nǹkan kí màá bù wọn ní gift yìí pẹ̀lú ògùn ọlọ́run ìbùn ní one thousand lọ́la àti màá bù wọn ní one thousand lọ́la wọn fi ṣàwàdà so bẹ́ẹ̀ náà ni mo fẹ́ fi ọ wọn fi ṣàwàdà bẹ́ẹ̀ náà ni mo kọ́ kalẹ̀ wọn fi ṣàwàdà tí wọ́n fi lè sọ fún ìyàwó rẹ̀ tó ti fẹ́ tó wá ní pé mo ti kọ́ kọ́ ni àìní mọ̀ ń ṣàwàdà ni o so ò lè rí ṣe nínú Islam o ti wọ wa lánàá ti jáde lẹ́nu rẹ náà ọ̀wọ̀ wà lánà wọ́n ní arba'in jiddun hunna jiddun wa hazluhunna hunna jiddun so àwọn nǹkan yẹn ni ó gbọ́dọ̀ yé wa wípé mùsùlùmí a kì í ṣe àwàdà yóò lọ́la fẹ́ pàkíyèsí gbogbo àwọn ọmọ tó wà ní skul ọmọ ní ìyàwó mi rèé ọ̀kànnì mi rèé ta ló fi fún ọ boyfriend rẹ rèé girlfriend kí ni ń jẹ́ báwọn tó tó jẹ́ pé ńtọ́kọ àtìyàwó sì ń ṣe wọ́n sì máa dán wò láàrin ara wọn ṣe wàhálà lánlá ni kódà bí wọn dán wò kọ́ wọn ní ìyàwó mi lélẹ́yìí ìyàwó rẹ̀ ń ta ni. kódà àṣà táwọn èèyàn máa ń dá tí wọ́n rí ọmọ kékeré náà ní ìyàwó mi ìyàwó mi nù islamically kò dáa ẹni pé nínú ìṣẹ̀rí islam èyí fi ṣàwàdà so kò dáa kí ní ẹgbẹ́ ọ̀pọ̀ gan-an sọ̀rọ̀ kálákìsì nípa rẹ̀ àyè pé ẹnìkankan ní ọkọ ọmọ ọkọ ẹnìkankan tí ìbá èèyàn ti ṣe òyìgì ara wọn so lẹ́yìn òyìgì tí wọ́n bá ṣe tó ní jẹ́ pọ́n ṣe òyìgì òun náà ni pé àwọn ẹ̀tọ́ kan ó gbọ́dọ̀ wáyé síwájú kó tó di pé òyìgì so so tábà ní pé àwọn wo àwọn hukuk al-mushtaraka bayna al-zawjayn àwọn ẹ̀tọ́ tó ṣe pé ọkọ àti ìyàwó ni wọ́n jọ ní ẹ̀tọ́ yẹn àwọn kan bẹ tó ṣe pé qabla al-khitbah síwájú kó tó di pé ẹ sọ pé mo fẹ́ fi ọ mo fẹ́ fẹ́ra yín àwọn ẹ̀tọ́ kan mẹ́ tó ṣe pé ẹ̀yin méjèèjì ọkọ ní ẹ̀tọ́ yẹn kí ni ẹ̀tọ́ náà ni haqqul ikhtiyar haqqul haqqul ikhtiyar kí ẹ̀tọ́ pé kó fúwù ó gbọ́dọ̀ wu àwọn méjèèjì ọkùnrin nídìí kó wu ọkọ ọkùnrin pé obìnrin yìí wù mí láti fẹ́ ni tó bá kan náà kó dẹ̀ wu obìnrin náà pé ó wù mí láti fẹ́ ni tó bá wu sáìdì kan tí ò wu sáìdì kan ọ̀rọ̀ lọ o ṣebí ni o ti jẹ́ pé èèyàn kì í máa jẹ obìnrin nípa àbí jẹ ọkùnrin nípa ìfẹ́ ẹ̀tọ́ ni ó ń kálukú lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ pé kó choose pé kó select pé kó lè ó wù wọn ẹ̀hẹ́n ó sì lẹ́tọ̀ọ́ kó kò wù mí ah, mo fẹ́ fi ọ à ń kí ló dé mi láìkì kò wù mí ó lè lọ pẹ́ nìyí gan ebi ń ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà tí kú ní pé àtúwá pé ẹ̀sìn rẹ̀ ní àìní ìdá àmọ́ kún ìfẹ́ràn rẹ̀ ìfẹ́ràn rẹ̀ tó yíò ń ṣe ẹ̀sẹ̀ kódà rẹ̀ náà ṣẹlẹ̀ tánàbí náà tó ní fi arábìnrin yà náà ìfẹ́ràn rẹ̀ so kò í ṣe ẹ̀sẹ̀ náà láti rẹ̀ torí ó kílẹ̀ nínú alukur'an ọlọ́run bá ní fankihuhunna bi idni ahlihin ọlọ́ọ̀bá ní fankashu ma taba lakum minan nisa fankashu ma taba lakum minan nisa olúwa ní ẹ máa fẹ́ àwọn obìnrin tó bá tẹ́yìn lọ́rùn bákan náà àtúntúmọ̀ rẹ̀ náà pé àwọn ọkùnrin náà àwọn náà lẹ́tọ̀ọ́ àwọn obìnrin náà lẹ́tọ̀ọ́ káwọn náà fẹ́ tó bá tẹ́ wọn lọ́rùn nínú àwọn obìnrin àbí nínú àwọn ọkùnrin kóbìnrin náà wọ ọkùnrin tó bá tẹ́ lọ́rùn kó fẹ́ kókùnrin náà wọ ẹni tó bá tẹ́ lọ́rùn kó fẹ́ sòyìn jẹyàn nípa sùkúrà bàbá kò ní gbọ́dọ̀ jẹ ọmọ rẹ̀ nípa pé dandan fẹ́ ara tí ọkùnrin yìí sórí ẹ̀ṣẹ̀lẹ̀ lẹ́yìn anábì sallallahu alaihi wasallam arábìnrin kan wá bá Aisha radiyallahu anha tó jẹ́ ìyàwó anábì sallallahu alaihi wasallam pé àwọn máa ṣe nǹkan kan ní kí ló ṣe ní bàbá àwọn ṣe nǹkan tí ò tẹ́ wọn lọ ní bàbá àwọn ní kò sì fẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò rẹ̀ ní àwọn sì kò tẹ́ wọn lọ́rùn bàtà nàbì sallallahu alaihi wasallam wọlé dé múna Aisha ọ̀sán tó ṣẹlẹ̀ fún ànábì pé ah, ní ti ara ọmọ yìí mà wíre ọmọbìnrin yìí tó wíre ànábì bá rán sí bàbá rẹ̀ bàtà nàbì rán sí bàbá rẹ̀ ànábì bí pé kí ló ṣẹlẹ̀ so bàbá dẹ̀ ṣàlàyé ó ṣàlàyé ó ṣàlàyé ó ṣàlàyé ah ànábì rí pé bàbá yìí ó dàrí pé ọ̀rọ̀ rẹ̀ yìí ó ó ṣe so bàbá láti lọ lè sọ fún ọmọ ànábì láti pe ọmọbìnrin yẹn ó dẹ̀ bá sọ̀rọ̀ so ó bá sọ̀rọ̀ títí inú rẹ̀ dẹ̀ yọ obìnrin ó sì ní ká ah, ó sì tẹ́ òun lọ́rùn padà so ìyẹn ni pé tí ó yẹ ẹnìkan bá níkọ̀ tẹ́ òun lọ́rùn tẹ̀lẹ̀ rí bá sọ̀rọ̀ tó ti padà wá rí pé á ah, tọ́ á jẹ́ pé yẹ ń gbọ́ nǹkan táwọn àbáyé sọ tó tẹ tọ́ tẹ lọ́rùn kọ́ mọ̀ jẹ́ pé ẹ̀jẹ̀ jẹ́ nípa so ẹ̀tọ́ ni bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà ṣe ní bẹ́ẹ̀ náà ni obìnrin náà ṣe ní ẹ̀tọ́ yìí so ẹnìkan ò lè sọ pé dandan náà ni ọgbọ́dọ̀ fẹ́ẹ́ so kò gbọdọ̀ sọ bẹ́ẹ̀. so bákan náà nínú ẹ̀tọ́ tí ó tún ní òun náà ni pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ní òun fẹ́ bá òun fẹ́ ṣe kìtìbà pẹ̀lú rẹ̀ ara ẹ̀tọ́ ni pé kó wúrú èèyàn ti ń ṣe dáadáa wò wò kóra tó bá ṣe pé ọba ní ìdìbò kò rí ojú rẹ̀ so tó tẹ̀ ṣe bùkáwọ̀ wa rárá pé ó tẹ́ lọ́rùn náà nù kó rí tó ń fẹ́ fẹ́ ìjọba alábìkùnrin kan wá bá nẹ́ẹ̀dì sallallahu alaihi wasallam lóun ti fẹ́ obìnrin kan náà àwọn àǹsọ̀rí àwọn ti bá sọ̀rọ̀ ànábì ni alina volta ilé ìhá oníṣòwò ti wò ó bó ṣe rí à oníwọ̀n ti wo ànábì náà lè wò dáadáa lè ànínà fi àárín àǹsọ̀rí àti ṣẹ́yìn torí tó bá wojú àwọn ara obìnrin ara Màdínà wọ́n máa nǹkan kan lójú o bóyá o lè má láìkì rẹ o so o lè má láìkì ẹ pé ah pé kí ló èwo ni àní ojú mi àní ló lè wò dáadáa o lè wò so bákan náà kí n kálukú wo irú ìwà wo ni lágbájá ní so ara ẹ̀tọ́ tó ń kálukú ní nìyẹn so kí ọkùnrin wo ẹ̀tọ́ kó wo ìwà ọkùnrin kọkùnrin náà wo ìwà obìnrin àwọn méjèèjì náà jọ ní ẹ̀tọ́ pé ah èmi ò ah irú ẹni tí mo irú irú àti mo ń wá ní irú ìwà ìbánisọpapọ̀ àbí ìwà síni tí mo ń láìkì lélẹ́yìí so ẹlẹ́tọ̀ọ́ ẹni méjì lẹ́jọ́ ni nítorí pé kò sí ọlọ́run so nkàlùkò ẹ má ti wọbẹ̀ kó tó di pé ẹ wá ìtàn wa máa ní ẹ̀ ń ṣẹ̀ṣà sókè tó wọnú nìkà náà ni ẹ ti ṣe ẹ̀ṣà so torí pé kí ni Islam kò fẹ́ fún wa kọjá pé èèyàn fẹ́ ìyàwó tán kó wá jẹ pé ah kó wá jẹ pé ẹ máa wá rí i pé wàhálà náà ni wọ́n máa fà ní ara wọn so kódà àwọn ọmọ nínú àwọn tí wọ́n jẹ́ àwọn salaf yẹn nípe nínú àwọn tí wọ́n ṣáwájú nínú ẹ̀sìn tó yẹ pé tí wọ́n bá fẹ́ fẹ́ obìnrin tí wọ́n á máa lọ lè kí n wò tó kí wọ́n fapamọ́ wọ́n fi wò bó ṣe rí pé ṣé àpòlẹ̀ ní í ṣe rí o olùṣiṣẹ́ ni tó sanra ni àbẹ́ni tó tẹ́rẹ̀ ni kankan tó ṣe pé wọ́n ṣe máa ń ṣe nìyẹn tó láti fi káfí lè ríra wọn tẹ́ lọ́rùn káfí lè tẹ́ra wọn lọ́rùn káfí lè tẹ́ra wọn lọ́rùn pé ah ẹni tí mo fẹ́ fẹ́ yìí o ẹni tó wù mí ni ẹni tí ó tẹ́ mi lọ́rùn ni so so anabi sallallahu alaihi wasallam ó ní idha alqa Allahu fi qalbi imri'in khitbata imra'atin fala ba'sa an yanzura ilayha anabi sallallahu alaihi wasallam ní ara ẹ̀ tọ́tọ́kùnrin ní ikú tó bá jẹ́ pé ó bá wù pé a ah, mo fẹ́ fẹ́ lágbájá ká ẹni yìí wù mí láti fẹ́ kó sílẹ̀ ìfi kó wò kó wò ẹni kí wò wò ní tí ó fẹ́ fẹ́ràn ẹ̀tọ́ ni bẹ́ẹ̀ náà ni kọ́bìnrin náà ó ọkùnrin ṣẹmọ wọn dà pé kó tẹra wọn lọ́rùn iná ni sójú láti pe àkíyèsí àwọn tó máa ní pé àwọn ń ṣe sàárà àwọn ń fira wọn fúnra ẹni kọ́lá yìí gùn nàìjíríà sọ fún wa àwọn tá máa lo fídíò kọ́ọ̀lù láti wo pé wọ́n fẹ́ fẹ́ra wọn for the first time wá lórí fídíò call <laughs> ìgbà míì máa ń dì sí ìfowó so náà ló fi dáa jù kó ń kálukú ríra wọn ẹ wúrọ àdéhùn tí mo kó sí nísìn so arákùnrin yẹn sọ pé òun fẹ́ yàwó ànẹ́bì ní sóò ti wò ó lóun ti wà ànẹ́bì náà ní olóòlù tó wò dáadáa lọ́wọ́ ojú wọn lọ́lẹ̀ wo ẹyẹn wọn ní ẹyin jú wọn rí bàkàbàkà so kí n fi mọ̀ pé nkálukú ní choice ní tí ànẹ́bì ń fẹ́ kí ó ṣẹlẹ̀ ni pé ẹni tó bá ẹni tẹ́ bá fẹ́ra yín kó jẹ́ pé ẹni ìdánatul farah kí ìdùnnú yẹn kó máa lọ láéláé ànẹ́bì ní obìnrin tó dáa jù òun tó ṣe pé ìdáná volta ilé o bá wò ó sínú ìlú sí dùn bẹ́ẹ̀ náà lọkùnrin náà tó pé tó bá wò tó bẹ́ẹ̀ náà tóbìnrin náà tí wọ́n tí wọ́n náà bá wò ó sínú ìlú dùn pé á ẹ̀mí èjì rẹ̀ jọ ní ẹ̀tọ́ yẹn tó ẹ̀yọ ní ẹ̀tọ́ yẹn tó bákan náà nínú àwọn irú àwọn gbogbo àwọn ẹ̀tọ́ yẹn kí n ò ṣọ́ dáadáa kí n má jẹ́ kí o tó bá ti fòrú yóò padà mẹ́hẹ̀ lọ́jọ́ iwájú o sòfin náà wà dìpé bákan náà tó bá fẹ́ ìyàwó má fẹ́ má fẹ́ ìyàwó nítorí pé ó ń sànù rẹ̀ hmm. wọn náà má lọ kọ torí pé ó ń sànù rẹ̀ kì í fẹ́yàn torí àánú so látọ̀dọ̀ ọkùnrin ni àbí látọ̀dọ̀ obìnrin ìjọ lẹ́tọ̀ ni so tí kò jẹ́ pé ó tẹ́ ọlọ́run ó tẹ́ ọlọ́run ni so kọ́ mọ̀ jẹ́ pé wọ́n ọ̀kà pé ha ìsìtúyẹ̀ tó kẹwàá òun náà làánú rẹ̀ kà sí ni so ó lè ṣe ṣe kí nǹkan yẹn padà chíǹgì wọ́n kó wà ní ṣesí kan kí àgbàtìmọ̀ rẹ̀ wá ń bàjẹ́ níbi kan bíyà náà ló fi kúlù báwọn ló fi rí pé ń ṣe bí ọmọlúwàbí àti bànújẹ́ máa lọ tán yóò padà sí ìdíwà rẹ̀ so náà ni kí àìsòrè àánú tàbá ní fún ọkùnrin kó nítorí rẹ̀ ló fi fẹ́ bákan náà àánú tàbá ní fún obìnrin kó nítorí rẹ̀ ló fi fẹ́ Islam ò fi ọwọ́ sírò yẹn kí wọ́n fẹ́yàn nítorí pé ó nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n kan náà lára ẹ̀tọ́ tó mọ́ wá ń ṣàlàyé fún wa táwọn tí a jẹ́ mùsùlùmí bí ẹni tá a bá fẹ́ fẹ́ kó jẹ́ pé nǹkan tí a ti síwájú tá fún ní pàórítì náà ni ẹ̀sìn ẹ̀tọ́ ní káwọ́ ẹ̀sìn o ẹ̀tọ́ náà káwọ́ ẹ̀sìn so kán ní pé ẹni yìí wà ó lẹ́wà ó ṣe kí ní kàmọ́ kọ̀ lẹ́sìn so ẹ̀tọ́ ọkùnrin kó back out fi a sílé yìí àbí obìnrin náà ni lórí ọkùnrin ni wọ́n sọ pé a ó ṣe kí ní bákan padà kú ń bẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ so eléyìí náà ni àwọn nǹkan tí àwọn àfáà ń ṣàlàyé pé ó jẹ́ huquq al-mushtaraka bayna az-zawjayn ọkọ àti ìyàwó lọ́jọ́ ní ẹ̀tọ́ yẹn láti pé kí òǹkálukọ́ jọ dìímú kí òǹkálukọ́ jọ lò ó tó látara pé kí ọmọ jẹ pé ẹ̀ẹ́rì arákùnrin kan Jabir ibn Abdullah من خطبت جارية فكنت أتخبأ لها حتى رأيت منها ما دعاني إلى نكاهها فتزوجتها يعني جابر تجاه قنع صحابة النبي صلى الله عليه وسلم وني أرادني كان به ففه وني فكنت أتخبأ لها كنت باتي والله ورا دوتش صلاتي في اللي هو yóò tọ́jú yóò wò yóò ṣọ́ yóò wò bó ṣe rí dáadáa tó n'uwa wuo a taara eyi tụminia mokpada waa ma da haa ni ilaa iha kaa nke ti mokpada a n'i tụkpala n'i n'i tụkpa jigé n'i fe ala so o ni fota dịrị o wa jitu a ya ma daa fe so o ni kpee nta nbaala onu ni kpee e tọ i n'i ti nkalu kuu ii mojọ wura nwa. ẹ má jẹ ẹnìkan nípa ẹmọ ìwàhálà tó ti ṣẹlẹ̀ kó lára nǹkan tó ń dà lérò tó ń dà àwùjọ rú ni tó yẹ pé nígbà míì bàbá ni ó fọ́ọ̀sì ẹ̀ so àbí ìyá ni ó fọ́ọ̀sì pé fẹ́ lágbájá nìkan so eléyìí kò kì í ṣe ọ̀nà tí ẹ̀ máa fi ń ṣẹlẹ̀ tì tí ẹ̀ fi ń mú ẹni tí ẹ̀ bá fẹ́ fẹ́ so jẹ́ kó mú ẹni tó bá wù ọkàn lè fún onímọ̀ràn so kódà ìlú tó bá fẹ́ fẹ́ bàbá lè fún onímọ̀ràn hmm, pé wò ó pẹ̀lú aráàlú mi sọ pé ọmọ Ìlọrin ni ọ́ wọ́n lọ lè fi ọmọ ìlú mi wọ́n bá ní kí ló dé àdá kí wọ́n máa ń wọ́n nítorí máa ń gbà ẹni tí ò lówó lè wọ́ ọ́ ẹwọ́n lọ lápèjúwe nísìnyí tó bá ń sọ pé ìlú tó da níbi pé à ń fẹ́ ìyàwó wàláhì Ìlọrin ìdámẹ́ ah Ìlọrin ti rọrùn jù Ìlọrin rọrùn jù ẹgbẹ́ afẹ́fẹ́ ni ti ń sọ yìí Ìlọrin rọrùn jù nípa ọ̀rọ̀ ìyàwó fífẹ́ kò sí nira kí ló ti fa ni pé ẹ̀sìn ni wọ́n fi pinlẹ̀ nǹkan yẹn ní àgbóyè yẹn Ànábì sallallahu alaihi wasallam ní pé àwọn nǹkan tó lálùbáríkà jù níbi nìka òun náà ni aqalluhunna muhura àwọn máàrù tó bá kéré àwọn sàdáàkí tó kéré tó àlùbáríkà máa ń wọ̀ láwọn onígbàgbọ́ pé àlùbáríkà là ń wá lára lára ìyàwó yẹn àti lára ọkọ yẹn so kí kí sàdáàkí kó kéré sókè wa mo wá sọ fún ọmọ pé wo ọmọ yìí ọmọ yìí má lọ jìnnà má lọ má lọ jìnnà tí wọ́n bá kọ létí wẹ́ẹ̀sì nìsín ìnáwó tí wọ́n ẹran odidi iṣu kínní kan epo kínní kan kí aṣọ kínní kan ẹ̀ á wílẹ̀ tó kọ́ tòkó rẹ̀ jẹ́ o tòkó rẹ̀ jẹ́ ọmọ lọ́rin ní kọ́ wá ó fún ní rìsìn àbọ̀mọ̀ rẹ̀ obìnrin ni ní àwọ ọmọ yìí lọ́rin ní kò sáàmù wá tó bá fẹ́ fẹ́ntò lọ lọ torí pé kí ni iṣẹ́ kò jìnà sí mi ni àwọn mi kí mọ́ rí ọ ṣùgbọ́n kì í ṣe pé ẹlẹ́yàmẹ̀yà ló ń ṣe ṣùgbọ́n hmm. ìyẹn kò sí tó burú bẹ́ẹ̀ nínú Islam kí èèyàn ó ṣe bẹ́ẹ̀ tó tí èèyàn sì try láti bá ọmọ yẹn sọ̀rọ̀ tóun náà sì wà kàn jíjẹ ní pé tí ọkàn rẹ̀ ó sì tọ́ tí ó tẹ́ sí nǹkan tí òun pè sí kó fi kó rí kó sì lè ṣe ṣe eléyìí ara àwọn ẹ̀tọ́ tí yẹn gbọ́dọ̀ fún wọn nìyẹn tí yẹn gbọ́dọ̀ gba ẹ̀tọ́ yẹn lọ́wọ́ rẹ̀ tó bá yìí ti sọ fún tó ẹ̀kọ́ àlọ́ lè ọmọ ìlú mi anábì sallallahu alaihi wasallam hmm, ó ní ẹ̀yin òbí ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o man idha atakum man tardawna bi dinihi wa khulqihi fazawijuhu anábì ní tẹ́ bá ti rí ẹni tó ṣe pé hmm, tẹ̀rẹ̀dọ́wọ́nà bèdí nìyí tẹ̀sí yọnu sí ẹ̀sìn tí ń ṣe wàhúlùkì yíyẹ tó rí ìwà ọmọlúwàbí lára rẹ̀ fọ̀zọ́wìjú òhù anábì ní ẹ tètè yá fi fún ẹfun lọ́mọ yẹn wọ̀nyí là tẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́kùn fitna anábì ní wàhálà ni ó padà já sí fitna ni ó padà wàhálà ni ó padà já sí wàfàsádùn kẹbíir ìbàjẹ́ láńlá ni ó padà ṣẹlẹ̀ ẹ̀rí so o ara kí ló kí ló fà ní pé ẹ̀mí rẹ̀ ó ti wà níbẹ̀ ẹ̀mí rẹ̀ ó ti wà níbẹ̀ so náà ni kó tètè múra tètè máa dènà ibi tó bá fẹ́ kọ́mọ rẹ̀ ọ lọ àti ilẹ̀ àti ilẹ̀ ni ó ti máa dènà rẹ̀ tó bá ti di kọ́mọ yẹn ti ń tó búkọ́lá bí àwàdà bí ní kankan tó kọ́mọ kí àti kò sì máa sọ pẹ̀lú reason tọmọ yẹn náà fi máa tí ó wà tí ọ̀nà tí ó gbà reason pẹ̀lú rẹ̀ tó kó ní o ti wọ́n pé hmm, tí mo fẹ́ nìyí so gbúrú eléyìí náà ni ọ̀nà tí yẹn máa ń gbà láti fi bá ọmọ ṣẹ̀ṣà ọlọ́fẹ́ bá chúùzì bí ọmọ rẹ ọkùnrin ni ọlọ́fẹ́ bá chúùzì chúùzì tẹ́lọ́rùn àmọ́ indirectly náà ló máa ṣe kété pé wàá chúùzì fún pé mo mandate rẹ ọgbọ́dọ̀ má ṣe là àbí ń bínú sí ọ ń ṣépèlé ọ so àìmọ irú ẹ̀ tó yẹ pé nǹkan ti dàrú tí pé tó bá di pọ́ bímọ kan tó bá yí ẹ̀kọ́ tó ń rí ni ọmọkùnrin yóò bá mọ tó máa wá ọmọ yóò máa wá obìnrin ní èkì kò ní ojú rẹ̀ ní sí níbi tí ilé òun torí òun gangan òun kọ́ ló nífẹ̀ẹ́ láti fẹ́ so anábì níta bá ti rí rẹ̀ tó wá bá yín yẹn tó lóun fẹ́ fẹ́ ọmọ yín ẹ yọ ń dá fún sọ wájú ọmọ ìlú ní ọjọ́ mọ́kínní kan tó bá fẹ́ wọ́n ló ti kọ́kọ́ dènà rẹ̀ látilẹ̀ torí kí ìbàjẹ́ kọ́ padà máa ṣẹlẹ̀ tí wàá di pé ibi tí wọ́n fọ́ ìrẹ̀ lọ́run pé kọ́ ẹni tí ọ̀fẹ́ lẹ́tọ́ padà lọ kò á ní fi ẹni yẹn kalẹ̀ wọ́n tún wá mọ́ continue relationship wọn so ó sì wà nílé ọkọ kan so ọkọ tí ilé ò ní gbádùn so bó ṣe pé ìyàwó ilé rẹ̀ ìyàwó ilé ò ní gbádùn rẹ̀ tó ló ti lẹ́nìkan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́mi rẹ̀ fẹ́ tó fún bàbá lè jẹ́ kó lọ́bẹ̀ so gbọ́dọ̀ nǹkan yìí ní ti kíyèsí ni wọn kúkú ló mọ ṣáraka bẹ́ẹ̀ náà lọ jẹ́yìn so náà nìyẹn so ìdílé la àbóyá kára gbà kọlù fún ìbéèrè díẹ̀ fáwa tí a bá ní ìbéèrè tó ẹ dákun tó wá rọ̀ wá tó bá ṣe pé kíkí lábàámọ̀ kí wa ẹ dákun ẹ̀sìn mi kalẹ̀ jẹ́ kí wọ́n bá ètò mi lọ tí wọ́n yẹ àwọn tó bá ní pé ọlá ah, kíyèsí àbó ní ìbéèrè àwọn ẹ̀kọ́ mọ̀ yìí hùn tó kí wọ́n bá kí kí ó ṣàánú wa kí ó ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa. ìdààmú àkékè ni kọ́ọ̀lì ń kọ́ta ara náà ok fún àti ọba fẹ́ pé ọ̀nà ká pèsè zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one so nọ́mbà tí a bá fẹ́ pèsè fún ìbéèrè náà ni eléyìí aleykum salaam wa rahmatullahi wa barakatuh. naam. wá sí ní máa gbà wọ̀. wọ́n á jẹ́ pé ọ̀sẹ̀ náà láì náà tó gbà wọ̀ sí ẹni tó tó lè tó ọlọ́run á dìbò rẹ̀. lọ́ọ̀dẹ̀ á bọ́ sí ní àwọ̀ tó dára. Nàmṣẹ́rí tí ẹ̀bà àkọ́kọ́ náà tí a correct fúnra wa, òun ni pé kò dáa kí ọmọ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kọ́ wá máa ní tọ́lọ́run tó bá ṣe nǹkan báyìí fún mi nínú òṣìṣẹ́ báyìí fún ọ kí ọmọ lérí fọlọ́run ọba kí ọmọ lérí fọlọ́run kí ọmọ pledge pé tó bá ṣe nǹkan báyìí kí ọmọ gbọ́ lọ sí condition kò dáa ṣẹlẹ̀ ní ti anabi sọ̀rọ̀ sọ́dọ̀ sọ́ direct ni ó ní ẹ má lọ ìbéèrè yín pọ̀ mọ́ ìlérí ṣẹ́rí torí ẹni tó bá jẹ́ ahun èèyàn máa ń lérí fún pé kó fún èèyàn ní nǹkan kó dákun tó lọ́wọ́ fún mi ní kí ní èmi náà fún ọ ní nǹkan báyìí àmọ́ náà wọn bá ọba tó máa ń tàyàn lọ rẹ ni béèrè nǹkan tó bá béèrè direct tọ̀ ẹni tó bá ti wá fọ́ọ̀lù tó bá wọn ní ìṣẹ̀lẹ̀ pé tó wá béèrè pé ọlọ́run dákun ti má pàṣẹ wáyé kìíní màá gba àwẹ̀ mẹ́ta fún ọ so àwẹ̀ yẹn wá bọ́ sí Ramadan yóò fi ilẹ̀ tó bá dẹ̀yìn Ramadan tó bá parí yóò padà wá gbà tó bá parí Ramadan ni ṣe ti gbọ́ àmọ́ kí wọ́n máa béèrè nǹkan pẹ̀lú ìlérí kọ̀dà wa alaikum salam. ṣé obìnrin tó bá ń fọmọ sí ìwádìí tó tó ìròyìn àwọn ìgbà kí ló máa ṣe bí àjọ máa sàrẹ̀ ẹ̀ ó dẹ̀ tó máa bọ́rẹ̀ Islam yìí tí ó ń clear jù nínú ìdájọ́ Islam tó sì lẹ́rìí tó yẹ pé látọ̀dọ̀ àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa òun ní pé aboyún tó bá ṣe pé kò lè gbà rẹ̀ tó bá lè gbà yẹn kó gbà wẹ̀ o àmọ́ ó gbà nítorí pé ẹ òdì ní kọ́ òun ìyá bí wọ́n ti sọ fún lọ́sítà pé má gbà wẹ̀ o sọ bóyá ńgbà tó wà nínú oyún àbúrò lórí pé ńgbà tó ń tọ́mọ lọ́wọ́ pọ́mọ yìí ń jẹun gan irú ẹ̀ sí Abdullahi bin Abdullahi so àwọn méjèèjì wọn láwọn obìnrin kan tòsí wọn tó ṣe pé ìkan lóyún ìkan fọmọ lọ́yìn àwọn méjèèjì kìíní ìwọ̀n àfẹ́tì wọn kò jí kan lè gbà rẹ̀ so wọn wá ní káwọn méjèèjì pé kí wọ́n ṣìnà káwọn káwọn jẹun but ká máa bọ́ọ̀yàn ni so wọ́n máa bọ́ọ̀yàn fún ọjọ́ kọ̀ọ̀kan bí bọ́ọ̀yàn yẹn sì ní ọjọ́ ní sọ́sọ́ à ẹni pé módù méjì lẹ́nu wọn fún aláìní so yóò ṣe dédé oúnjẹ kan kìí ṣe ìsinú àti sàárì oúnjẹ kan náà ni tí ẹnìyàn sì ní dà padà mọ́ tó bá ti gbà á torí pé ṣe bí ìrọ̀rùn náà lọ́wọ́ bá ń fẹ́ fún wa àmọ́ wà ń tọ́ súnmú kọ́ ìrọ̀ làkùn ẹni tó bá lágbára láti lè gbà kọ́ gbà lọ́dà so àmọ́ pé èèyàn mọ̀ lágbára pa tó ní ìmọ̀ gbà àmọ́ gbà ó ọlọ́wọ́ bọ̀ ìrírí lọ́wọ́ bí kòmọ̀lẹ̀ yóò sọ̀rọ̀ ọlọ́wọ́ ìrírí bí kòmọ̀lẹ̀ yóò sọ̀rọ̀ ìnira ìdẹ̀kùn ọlọ́wọ́ bá ń fẹ́ kò fẹ́ ìnira fún wa wallahu a'lam naam náà wàlíkùn sọ̀rọ̀ àwọn fúláìtì láti kọ̀ lónìí